الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته wọ́n kí àwọn imam wa ní Òṣogbo Central Mosque ọlọ́mọba kó járí pẹ́ o ọlọ́mọba lọ́rẹ̀ mi o mo kí àwọn àfáà wa náà mo kí gbogbo yín bàbá wa yín màmá wa àti gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àwa tí ẹ rí ilé tí ilé àwa tí ẹ rí ilé ìwé bàbá àjọ mùsùlùmí gbogbo àgbáyé ohun tó gbé wá wá tilẹ̀ tilẹ̀ ohun tó gbé wá wá Ẹni tó fẹ́ purọ́. Ẹni tó fẹ́ ṣèké bàlá ìmọ̀ sáàtì àdétàn ọ́. Fẹ́ sódò, òdodo ló pé. Ẹja jọ sọ irọ́ màá pọ́n nílé ìbéèrè gbàgbọ́ ẹni ọlọ́run fẹ́ máa sódodo. Olúwa dá wa sí. Filefile. Sáà tí àràn wá ṣe tèwé tàgbà káwa lè pẹ̀sì ga. Àwa ti ṣẹ́gun tán. Tìletìle. A borí ọ̀tá tèwé tàgbà ẹkún ọ̀tá wa. Àsúrí ìdágbé kún ọ̀tá wa torí pé aláwò tí a ní lọ́lúwàṣẹ́ aláwò tí a ní lọ́lúwàṣẹ́ ọmọ tí a ní ìlànà bí wá Kúránì tí a ní ìwé òdodo. Ọ̀tá pété gbèrò láti paná láti paná sí lámúta tán yìí. Àwọn táwa máa ti gbàgbé. Fásolè kéréké bí ìdọ̀tí ìgbésí ayé àwa kò ní dojú. Ìgbésí ayé àwa kò ní dojú. Ẹ̀yin bàbá àwa kò ní dojú. Ẹ̀yin màmá wa. Àtàyé àtọ̀run wa. Adá ọgbẹ́ fún wa lọ. Ṣé ká bẹ̀rẹ̀ wá sí wa?

بوى sátẹ́ẹ̀dá kọjọ́ àwádìíṣe ilẹ̀ wa. Ọlọ́run tó ní wá. Lọ́rọ̀ wà wá ẹgbẹ́ tí ẹ̀kọ́ máa tó ní ilẹ̀ àìrí kó sí òǹdòdòdò ẹ̀sìn àgbọ̀yé. Ẹni bá tẹ́tí gbọ́. Àgbọ̀lágbọ̀yé. Ẹni bá tẹ́tí gbọ́. Àgbọ̀lágbọ̀yé ni ẹ yàtọ̀ sáwọn aláàbòsí. Ọlọ́run tó ní wá. Ọlọ́run tó ní wá. Àṣàkìlẹ̀ gbogbo ọ̀nà táwọn sí lè gbá. Ìwà borí ọ̀tá. Ọlọ́run gbé wa ró. Ọlọ́run gbé wa ró. Oríṣiríṣi. Iṣẹ́ ilé ayé. Oríṣiríṣi. Iṣẹ́ ilé ayé lápasẹ́ bí aláàrùn mi ò sí àti ọwọ́ àti ṣíṣe láyọ̀ lórí pẹ̀pẹ̀ láti gbẹ̀sìn ga aláwùjọ pàṣẹ kálẹ̀ bẹ́ẹ̀ sọ́rí. wíwá tí ẹ wá ó ti dájú. wíwá tí ẹ wá ó ti dájú ìgbéyànjú yìí ó ní máa gbà nìkan ní ìbẹ̀lú yàtọ̀ ẹni gbìyànjú tó lò wá sí yóò jogún ayé pẹ̀lú ọ̀run. Àwọn tó jù wá lọ. Ìṣíwọ́ iṣẹ́. Àwọn ẹgbẹ́ wa. Ìṣíwọ́ iṣẹ́. Àwọn tí ò tó wa. Ìṣíwọ́ iṣẹ́. mi ọlọ́run tó mi wá tó gbé wá débi. ẹ̀yin àfá wa. ẹ̀jẹ̀ lọ rántí. ẹ̀yin bàbá wa. ẹ̀yin màmá wa. ẹ̀jẹ̀ lọ rántí. aláìsí láyé bàjẹ́ bàdá. aláìsí ọ̀run la ó sì tún jẹ. owó kí la ní. sábò. Ilé kí la kọ́? Agójúlé. Ọmọ kí la bí? Agójúlé. Ìmọ̀ kí ni. ní? Agójúlé. Ipò kí la ní? Agójúlé. Ààrẹ ní ìkan bàjẹ́ lọ́dọ̀ aláìní ọwọ́ ẹni fẹ́ ní nǹkan bí wọ́n fẹ́ ní nǹkan bẹ́ẹ̀mí fẹ́ ní nǹkan Ìjọ́lọ́run ìfẹ́ wọ́n lọ́run ní màlúgàdùn. Gina fi dawana an gaba. Kina fi dawana an gaba. Yẹ̀pẹ̀ tí wọ́n fi dá wa ní bẹ̀rẹ̀. Yẹ̀pẹ̀ náà ni láó sì tún ìròyìn aláòmí ẹ̀tẹ́ tí ẹ gbọ́ láìlá. Adán ni wò bí aláòmí òsì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 ọba olólùṣọ́ gbogbo ẹ̀dá agbára láwọn bí kò láfiwé alágbára bí aláwọ̀ bí ó sí àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run tó bí kádàrá ṣàjọwò wa òun ládájọ́ bó dájọ́ ẹ̀san tí ó fi kẹ́rẹ́kẹ́ kí ló gbà fún un tí ó náà rẹ̀ jẹ́ ọba onímọ̀ tí kò láfiwé ọba ọlọ́rọ̀ tí kò ní òṣì alárìsìkì àwa ẹ̀dá ọba nígbàṣírí ìbàlá ìní òun la ṣẹ́gun fún àwa ọ̀lẹ tí ó sì tún yẹ̀yẹ́ alábòsí ọba gbígbámú kò kí ẹ̀dá. Òun ló lọ́sàn pẹ̀lú òru, òun ló dàkọ́ pẹ̀lú ago, òun máa bí máa ènìyàn orí, òun máa lórúkún kò lẹ́gbẹ̀ẹ́, ọba tó máa kájá kọjá ẹ̀kọ́. Yá àlàmú yá àlàmú rí. Yeah. mo tún fẹ́ ṣe àdúrà fún gbogbo ẹ̀yin jọmọ́ mi wípé gbogbo ohun tí a dá wọlé yóò yọrí sí rere. Àmín. Gbogbo ohun tí a béèrè fún l'Olúwa yóò ṣe. Àmín. Àyà àárọ̀ gbígbèjà wájà ojú máa ti wà. Àmín. Àyà àárọ̀ gbígbọ̀rọ̀ ọ̀tá máa yọ̀ wá. Jọ̀wọ́ wá dákun ràn wá lọ́wọ́ aláwòrán bí. Ọba tí kì í ṣàṣẹ tí wá dá wa láre. Ṣebí wọ́n ló màmá mọ́ ilé ayé wa. Gbogbo ohun tó ń dùn wá lọ́kàn ṣe bó ti yé ẹ. Ìrọ̀rùn là ń bẹ̀bẹ̀ fún láyé àtọ̀run. Ẹ̀rí ìgbẹ̀yìn ló pọ́n wálé jọ̀wọ́ fi mú wa. Abániṣe làlá. ọlọ́run má ṣe àgbàdúrà wa àdúrà gbà abẹ́rẹ́ central mosque ní àbá ti rí orúkọ mọ́yáṣì orúkọ àrò alágbára ọlọ́run ọlọ́run á jẹ́ kádùá wa gbà àkọlé ọ̀rọ̀ wa lè ní òun ni tí máa ń jẹ́ káyé èèyàn ó àṣírí báyé ṣe ń dáa lọ́lọ́run fẹ́ bá wa sọ láàárọ̀ yìí kò mi o ọjọ́ ọ̀nà kan ṣo tá a fẹ́ sọ yìí bí wọ́n bá ń fẹ́ káyé òun ó dà kò sọ́nà míì kọjá kí ni mo sọ jàmá kọjá ọ̀nà tá a fẹ́ sọ yìí o ìtẹ̀lé àṣẹ ọlọ́run làṣírí ẹ̀ àkọlé ọ̀rọ̀ wa nìyẹn ìtẹ̀lé àṣẹ ọlọ́run kódà béèyàn bá ń kánjú tí ò lè gbọ́ wá sí ìmọ̀ ẹyọ kan tó rọra gbọ́ ipe àṣírí báyé èèyàn ṣe ń dá àṣírí bí sàárè ṣe ń yẹ èèyàn àṣírí bí ọjọ́ ìgbéǹde àlìkìyámọ̀ bí ti ń já sáyọ̀ fún èèyàn àṣírí rẹ̀ ni ìtẹ̀lé àṣẹ ta ni inú bí yín ẹ sọ̀rọ̀ àìdárúkọ ẹ̀yẹn ṣó pé a ò tẹ̀ láṣẹ rẹ̀ so ẹjẹ́ adárúkọ ẹ̀ dáadáa. ọmọ ìyá mi ti ń bẹ ń bí o ti ń gbọ́ wá sí kí wọ́n tó bí mi àmọ́ ká gbọ́ wá sí ò dàbí ká tẹ̀lé àṣẹ ọlọ́run o ti ń kírun ti pẹ́ àmọ́ kó kó kírun ò dàbí kó kírun ìrun tún yàtọ̀ sí ìrun àwẹ̀ yàtọ̀ sí àwẹ̀ ájì lílọ ó yàtọ̀ síra wọn ìtẹ̀láṣẹ Ọlọ́run la fẹ́ sọ yìí o Ọlọ́run kó fún wa sọ o àwa tá a fẹ́ sọ Ọlọ́run jẹ́ ká lè tẹ̀láṣẹ Ọlọ́run èyí tá fẹ́ bá sọ̀rọ̀ Ọlọ́run jẹ́ lè tẹ̀láṣẹ Ọlọ́run gbogbo ohun tó rí láyé rẹ̀ ṣáà máa jẹ́ kó máa dún lẹ́mí rẹ̀ pé àfọwọ́fà ó pọ̀ nú ọ̀rọ̀ mi ẹgbọ́n tí mo sọ fún yín kí ló pọ̀ nú ọ̀rọ̀ wa kí ló bà Nàìjíríà jẹ́ báyìí àṣírí àfọwọ́fà òun lẹni tí ò tẹ̀ láṣẹ Ọlọ́run tó ní àfọwọ́fà ẹ sọ pé ìtumọ̀ kan ṣo lóní àyè má tẹ̀lé ta ni òun náà ń pè ní àfọwọ́fà ẹ wo ilé ayé fúnra rẹ̀ ó gbélé ayé sórí ìtẹ̀láṣẹ ọlọ́run sánmọ̀tá ìwò yẹn ó tẹ̀láṣẹ ọlọ́run ni òòrùn tẹ̀láṣẹ ọlọ́run òṣùpá tẹ̀láṣẹ ọlọ́run ìràwọ̀ tẹ̀láṣẹ ọlọ́run láwa wà lábẹ́ wọn láṣẹ lálàáfíà o ilẹ̀ tá a wà yìí ilẹ̀ yìí tẹ̀lé àṣẹ ta ni ẹ mọ̀ pé ilẹ̀ tá a wà ilẹ̀ pa wá ẹ mọ̀ pé ilẹ̀ lè gbé wa mì ilẹ̀ lè yarí bóhùn ò dúró bàbá kí ló sọ́n sọ́ràtò múlíkù nípa ilẹ̀ yìí wà lẹ̀dí Yeah. وكلوا من رزقه ọlọ́run lé mi ọlọ́run ọba wálẹ́dí ja'ala lakumul arda zalula èmi ọlọ́run ọba mo ti tẹ ilẹ̀ lórí ba fún yín mo ti pa á láṣẹ kó gbórí dúró torí pé bó ṣe wà yìí bó ṣe wà yìí òun lẹranko tó burú jù láyé ó burú ju kìnìún lọ ilẹ̀ tẹ́wò kìnìún ò lè pa tó èèyàn mẹ́ta ká tó pa kìnìún nínú làákà ìtọ́lọ́n fọ́mọ èèyàn àmọ́ ilẹ̀ ó lè gbẹ̀mí èèyàn ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún láàrin ìṣẹ́jú kan ó lágbára kó fọ́ kó fẹ̀ kó gbélé mi kó gbọ́mọ mi kó gbáya mi kó gbóníkálukú mi á tún sún padà á sìn wọ́n fúnra ẹ̀ ọlọ́ni ilẹ̀ tẹ́ ń wò yìí orí omi lẹwà yìí orí ìkòtò ní gbogbo ayé wa àmọ́ mo mú àwọn òkè mo fi kanlẹ̀ mọ́lẹ̀ kílẹ̀ má bàa máa gbé yín ṣubú ni o tó bá ní wàlè jìbálá mo fi àwọn òkè ṣe ìṣó mo fi kanlẹ̀ mọ́lẹ̀ ẹ wípé ilẹ̀ dúró àwọn òkè míì tẹ́ rí ilẹ̀ keje ni wọ́n ti ga wá ó fi wọ́n dilẹ̀ mú kiri ayé ni àwọn òkè yẹn làwọn èèyàn tó lọ ń tọ́kù sí díẹ̀ tí wọ́n tún sọ̀dọ̀ Ọlọ́run ibi tí mò ń lọ ni pé àlàáfíà tó wà nù ká máa tẹ̀ láṣẹ Ọlọ́run ìgbà ilẹ̀ tẹ̀ láṣẹ Ọlọ́run fámùsù fi bóyá ẹ lè máa rìn lórí ẹ̀ ń ẹ máa rìn lórí ẹ̀ látara kó ti gbára dúró wàkúlù ó yá ẹ wá máa jẹ ẹ máa kó yẹ̀pẹ̀ náà jẹ ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹ ló dẹ̀fọ́ tẹ̀tà olóòsì sọkọ bọ́lá tẹ́lù ilẹ̀ lẹ́ti yọ ọ̀ tẹ́ẹ̀jẹ ilẹ̀ ni ó dì rẹ̀ lẹ́ti yọ irin ni ó ilẹ̀ lẹ́ti yọ ẹ máa gbádùn rẹ̀ látara pé ilẹ̀ ti tẹ̀lé àṣẹ tí wọ́n bá sọ fún yín báyìí pé ẹ dàbí ilẹ̀ ẹ̀wọ̀n kan nírẹ́bù yẹpẹ̀ lémi àbí ẹ̀yẹ̀ dáhùn ẹ̀yin kọ́ mr and mrs àṣẹ tọ́lọ̀ ń pa fún ilẹ̀ yìí ọlá pé yẹpẹ̀ lẹ́yìn náà àṣẹ tó pa fún yín nìyẹn tó fi ń pè ní Islam àṣẹ pẹ́yìn náà bẹ́ẹ̀ bá gbà bílẹ̀ ṣe gbà yóò wá ara ayé ó wá rírú àǹfààní tẹ́yìn rí jẹ lára yẹpẹ̀ ṣe mọ̀ pé ẹ̀ ń rìn lórí ẹ̀ ẹ̀sìn bímọ ìwọ òbí tó bá tẹ̀ láṣẹ ọlọ́run bọ́ọ̀ tí ń gbádùn lórí ilẹ̀ tó tẹ̀ láṣẹ ọlọ́run lọ́mọ ó gbádùn látọ̀dọ̀ rẹ̀ torí ti tẹrí ba ló yẹ kó o tọ́mọ ọmọ tó o bá wá tọ́ yóò wà lálàáfíà látara rẹ̀ bá a ti sọ pé ẹ̀yin náà ẹ máa jẹ ilẹ̀ ẹ máa kó o jẹ ọmọ náà máa jẹ látara rẹ̀ yóò mú látara rẹ̀ yóò rówó oúnjẹ gbà látara rẹ yóò rẹ kọ̀ọ̀kan látara rẹ yóò rí ilé kí ó lọ látara rẹ látara pé ìwọ ti gbà fún ta ní ọ̀rọ̀ yẹn ò yé wa dáadáa o níjọ́ tẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa bá ti gbà fọ́lọ́hun àǹfààní la máa rí lára rẹ̀ ńgbà ilẹ̀ gbà fọ́lọ́hun ọba kí là ń rí lára lẹ̀ àtẹ àbá àtẹ ajẹ́ àbá àjẹ́ ó dúró àbí ó dúró gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni bá ń gbé àdúgbò wa tó bá jẹ́ni tó tẹ̀ láṣẹ ọlọ́run kí la máa rí látara rẹ̀ ìgbádùn abẹ́ẹ̀sí bí tí èṣe torí pa apẹ́ ìntẹ́ ṣe rí ìnira nàìjíríà ní pé ẹni ń fa ìnira kò tẹ̀lé àṣẹ ta ni ẹnìkan ò lè tẹ̀ láṣẹ ọlọ́run káwọn tí ń bẹ láyìíká rẹ̀ kán má rí ìgbádùn ọ̀rọ̀ kékeré mo kọ́kọ́ sọ yẹn o àǹfààní ìtẹ̀láṣẹ ọlọ́run òun ní pé wá òjò tẹ́ rí àṣẹ ta ló tẹ̀lé ẹ̀rí pé tó bá yá yóò kàn àbí tó bá yá yóò fún tó bá yá yóò rọ̀ tó bá yá dàálẹ̀ tó bá yá yóò dúró ó ní bí òjò ṣe lè rọ̀ táà ní jéèyàn mọ́ in tí òjò kàn nídìí ni pé kó yarí mọ́ lọ́rùn lọ́wọ́ kó ní èèlé dúró ẹ̀yin náà mọ̀ tójò bá ń rọ̀ abẹ́ ẹ̀sìn bí ni tí ò bá dúró ilé ò wó ẹ̀dá ò kú ẹran á kú àmọ́ àṣẹ ọlọ́run ní tẹ̀lé yóò díẹ̀ yóò bá dúró láàbà romi mu láàbà jàǹfààní látara pé òjò ṣe kí ni òjò tẹ̀lé àṣẹ ta ni oòrùn tẹ́ ń wò yẹn ẹ wo bí ọlọ́run gbé sí tó bá wálẹ̀ jù bẹ́ẹ̀ lọ a máa yọ bí òrì kìí ṣeré o atẹ́gùn tẹ rí yẹn ìjì tó jà láìpẹ́ yìí ẹ mọ̀ tó fà kó wá jẹ́ pé ìjì yarí pé ẹ̀ ní dúró mo fi yẹn bẹ̀rẹ̀ fún yín pé àdúpẹ́ fọ́lọ́run èmi dúpẹ́ o ẹ̀yin kọjọ̀ náà ojú tọ́lọ́run fún ẹ àṣẹ ọlọ́run ló tẹ̀lé o àṣẹ tí ẹ kọ́ o mọ̀gbà ó dojú o ìgbà ó tẹ̀ láṣẹ ọlọ́run ló wúlò fún ọ ẹni tí ò bá tẹ̀ láṣẹ ọlọ́run kì í wúlò fẹ́ dà bọ́kọ ò bá tẹ̀ láṣẹ ọlọ́run kò lè wúlò fáya rẹ̀ aya tí ò tẹ̀ láṣẹ ọlọ́run ìnira ni ó jẹ́ bọ́kọ òbí tí ò bá ti tẹ̀ láṣẹ ọlọ́run aburú ló jẹ́ fáwọn ọmọ rẹ̀ kò ní lè tọ́ wọn kò ní lè mú wọn wá mọ́ṣáláṣí kò ní lè fi wọ́n lè kéwú nígbà tí ò ti tẹ̀lé àṣẹ ta ní ìjọba tí ò tẹ̀lé àṣẹ ọlọ́run ìjà àǹfààní wà lára rẹ̀ ẹ̀yà rí ẹ sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ bá fọmọ sílé kéwú kan táàfà náà bá jẹni tí ń tẹ̀lé àṣẹ ọlọ́run kí làwọn ọmọ ò rí bẹ́ẹ̀ àǹfààní àbí àmọ́ tó bá jẹ́ àfà tí ò tẹ̀lé àṣẹ ọlọ́run bí ń ti ń fún Kúdírátù ní oyún àìbẹ́ẹ̀kọ́ ni ó mọ̀ bá ti Sálísù jẹ́ kò sì ní kọ́ wọn bí wọ́n ti ń kírun tí ó bá ṣe báyìí oògùn ni ó máa kọ́ wọn wọ́n wàá sórí ibú látara rẹ̀ látara pé òun fún ààrẹ òṣè kí ni bàbá bá jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí kan táwọn jọmọ́ rẹ̀ bá tẹ̀ láṣẹ Ọlọ́run kí làá fọ́ máa rí lára wọn àmọ́ tí wọ́n bá ya ọ̀dájú sí fi máa sọ̀rọ̀ tí wọ́n bá ya ọ̀dájú ìnira làá fọ́ rí lára yín wọn ò ní sanwó ilé kéwù wọn ò ní kírun tọ́kọ́ ní àáfà ìgbà wọn ò ní máa mọ̀ lọ́ra ṣọwọ́ bá fáwọn wọn ò ní máa mọ̀ dá fáwọn lọ́la wọn tún mọ̀ pẹ̀gùn àfà níjọ́ tá a bá rí jàmọ́ tí ò tẹ̀lé àṣẹ ta ni níjọ́ ẹ bá wọ mọ́tò tí dírẹ́fà bá tẹ̀ láṣẹ ọlọ́run kí ni yóò ṣẹlẹ̀ sáwọn tó wọ mọ́tò ìgbádùn àti àlàáfíà àmọ́ tí dírẹ́fà yín bá mọ ògógóró tí ò tẹ̀ láṣẹ ọlọ́run kí ni yóò ṣẹlẹ̀ sáwọn jàmọ́ ẹ̀ sí mímọ́ o bẹ́ẹ̀ bá lẹ́jọ́ ní kóòtù tí adájọ́ bá fi tẹ̀ láṣẹ ọlọ́run kí ni yóò ṣẹlẹ̀ sáwọn tí ó gbẹ́jọ́ wá àlàáfíà tí adájọ́ bá yọ lórí ibú tí ò tẹ̀ láṣẹ ọlọ́run tó gba bíráìbù kí ni yóò padà ṣẹlẹ̀ sáwọn tó gbẹ́jọ́ wá ìnira àti ìyà ọ̀rọ̀ yẹn ti sú yín bá gbẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́pàá bọ́lọ́pàá bá fi tẹ̀ láṣẹ ọlọ́run kí là ń padà rí bẹ́ẹ̀ àlàáfíà bí ò bá tẹ̀ láṣẹ ọlọ́run tí ń gba bíráìbù ìnira láàrí o kí ni ń fà nira. Oh ẹ bá ń gbórúkọ Ọlọ́run tóbi kí ló fa ìnira Nàìjíríà kí láǹfààní kátẹ̀ láṣẹ Ọlọ́run ó wá kú wọ fún ara rẹ̀ ìbẹ̀rẹ̀ wá sí o bí a bá kọ́lé foundation ní máa ń ṣe o ó kú wọ fún ara rẹ̀ ṣe mọ̀ kí lẹ́ẹ̀kan mú tó bá wúra rẹ̀ dáadáa tó bá ti rí pé ò lálàáfíà fura síra rẹ̀ ò tẹ̀ láṣẹ bí ò parọ́ ìwọ gangan mọ̀ ń bá wí bẹ́ẹ̀ ni ìwọ ni ó ní sẹ́mi náà ń bá wí ìwọ ni ọ̀tẹ̀ láṣẹ ọlọ ìwọ wọlé ayé ó ní amúlé ayé bíntí gbèsè useless ẹ tó nílé ayé nílé ayé useless ó sọ àbí ó sọ ìjó mu bẹ́ẹ̀ tọ́ ọ bá mú bẹ́ẹ̀ ìgbà ìyá rẹ ò lè gbọ́n ìṣẹ́jú kan ó tẹ̀ láṣẹ ọlọ́run nìyẹn àṣírí nìyẹn ọlọ́run tó láyé èyí lámù annamal hayata dunya ẹ́ tani yóò kà á

ilé ayé yìí erémọdé ìwọ rí nǹkan bẹ̀ ọbẹ̀ kọ́lé ọbẹ̀ ọ̀ ti kọ́lé rí kékeré àbọ̀ kọ́lé rí ẹ̀ fi yẹ̀pẹ̀ kọ́lé ẹ̀ ra mọ́tò rí kékeré pẹ̀lú pálí ṣúgà setlus ẹ ti gbàgbé bá a bá fi gbálẹ̀ sí tá a fi dérí ọtí sí mọ́tò dé àbí òde ẹ̀kí wá ní ṣe ọ́ kí ni wọ́n ń ṣe tọ́ọ̀ ṣe rí ọkọ lérí ọ̀rá lẹ̀ rí ọ̀rá mọ́tò rí ní kékeré ìjọba wọlé rẹ̀ òǹkẹ́ bọ̀dá àkànjí náà fẹsẹ̀ wọlé náà ń gbà ọkọ̀ ó ti gbàgbé ìyá rẹ̀ rán ẹ àwọn ẹni àwọn jí mọ́tò mi ní ládùúgbò wa ní kẹtù ọ mọ́tò tó fi pálí ṣúgà ṣe ń jọ ẹ ìgbà tí ìyá rẹ̀ rán ẹ̀kọ́ lọ́ra ìjà wa tó fi dé ọ̀rí mọ́ abẹ́ẹ̀kọ́ èdè kọ́ ni wọ́n ti ń jalè ẹni tó jí yẹn náà nǹkan kékeré kọ́ ó jí nǹkan nìyẹn ẹ wọ́n disappoint mi ni àìmọye ìgbà tí bàbá rẹ̀ sọ pé tó bá lọ tó bá lọ pọnmi ẹ̀ ń fún ẹ̀ bisikíìtì mélòó ni wọ́n mú ṣe ń bẹ̀ àìmọye disappointment gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀ rí wọ́n dára rẹ̀ láàmú ẹ̀tànjẹ́ ẹ̀tànjẹ́ pọ̀ ọlọ́láyé ò jẹ́ nǹkan májò tóbi lẹ́mìí rẹ̀ wájú tóbi lẹ́mìí rẹ̀ ilẹ̀ tí ilé tí bàbá kànjí tó fẹsẹ̀ wó yẹn tọmọ yẹn dààmú kọ yẹn ó dàbí ìwọ náà tó gbàwé ilé tí Sanwó-Olú ní kí wọ́n wá wo àyíbẹ̀kọ́ ẹ má bà má bà ló jẹ́ àwọn wọlé rẹ àwọn wọlé rẹ ilé rẹ gangan ẹnìkan ò lè wò ẹ sọ pé wọn ò lè wọlé mi ìrún tó ń kí ni ilé rẹ àlìjánà ilé ló ń kọ́ yẹn ìjọba ní bàbá wa bó fẹ́ ṣe nǹkan báyìí fún yín ọ̀nkọ́lé rẹ kalẹ̀ mọ́ṣáláṣí ni bó fẹ́ ṣe nǹkan báyìí aláìní bó fẹ́ ṣe nǹkan báyìí ọmọ òrukàn bó fẹ́ ṣe nǹkan báyìí ẹ̀yin tẹ́ ẹ̀ lọ́kọ bó fẹ́ ṣe nǹkan báyìí ẹ̀yin tẹ́ ẹ̀ lọ́mọ bó fẹ́ ṣe nǹkan báyìí gbogbo ẹni ayé ní lára mo fẹ́ ṣe nǹkan báyìí ẹni tí ò níṣẹ́ mo fẹ́ ṣe nǹkan báyìí ẹni ò ráṣọwọ̀ mo fẹ́ ràn án lọ́wọ́ ẹni sunkún mo fẹ́ pa á lẹ́rìn kí ló ń kọ́ ilé tẹ́nìkan ò lè wo ló ń kọ́ ìbáṣe ọlọ́ọ̀ni pé ayé ò jẹ́ nǹkan kan àbáṣámi nù ẹ lọ́mọ ilé ayé yìí erémọdé ni eré àgbà ni ìranù ní àzínà tún kọ̀ ṣọ́ lásán ni kí ni mo pé ẹ̀ẹ́dọ̀rọ̀ mi màmá kì í sọ̀rọ̀ bí sọ pé ọ̀ṣọ́ lásán nonsense sọ bẹ́ẹ̀ nonsense ọ̀ṣọ́ lásán kí ló fẹ́ gbére dáa bẹ́ẹ̀ wò kí ló fẹ́ gbére kí ló fẹ́ gbére wọ́n ní mọ́tò kan dé ó ń ká áà ní ayé ìgbà kan àwọn mọ́tò kan wà tí wọ́n ń gbé first wọ́n lè gbé number four hundred mọ́sí àìbẹ́ẹ̀kọ́ ọ̀ṣọ́ ni anything fashionable will soon go out of fashion in tó bá ti jẹ́ pé ọ̀ṣọ́ ni kò ní pẹ́ useless in tá a bá ń wò pé ah jẹ́ wo fóònù ẹ̀ yìí wọn ò ní pẹ́ ní kọ́ gbé dànù àbẹ́rí mọ́ bílẹ̀ ṣe mọ́ ló ń useless bílẹ̀ ṣe mọ́ ni mo ń useless gbogbo tí mo lè ṣe lánàá kọ́ mo lè ṣe lénìí àìbẹ́ẹ̀kọ́ tí o tí o tí ìdá tiẹ̀ mọ̀ ọ́ dà mọ̀ very soon tó bá rò pé ẹni tó bá ń ṣọjọ́ bí 80 ó lè jẹ ẹran 80 ó nígbà tó bá níbẹ̀ kó tó rí pé ẹran mọ̀ ń wò yìí mà lè fọwọ́ kàn tẹlifóònù ńgbà kan ńgbà ọkọ dé ńgbà tẹlifóònù kọ́kọ́ dé ó tóbi gbàgbà ẹni tó bá ní ní mọ́ṣáláṣí àgbà aláàyè kí fóònù rẹ̀ ó dún torí pé à ń fi inú wa ń dùn pé ẹnìkan ní fóònù nínú mọ́ṣáláṣí wa láyé 090 original inú wọ́n máa ah, kílẹ̀ sọ yìí 3310 inú wọ́n máa dùn pé in fact tó bá tàbá kí lọ́wọ́ tó bá dún ọkàn gbogbo jọmọ́ balẹ̀ pé alhamdulillah Allahu akbar ọlá ń bẹ ìjẹ́ wọ́n bí ọjà kí fóònù rẹ̀ ó dún mọ́ sí àṣetítí bá nìyí ẹ̀wàá ọ̀ṣọ́ lásán ẹwọlé tẹ́ẹ̀kọ́ ẹwọlé tẹ́ẹ̀kọ́ ẹwọbí lè ṣe fine ẹwọ yìí fine ǹjẹ́ ẹmọlé alámọ̀ ẹmọlé alámọ̀ àwọn tó máa ń pè ní ilé gidi mà nìyẹn ọ̀ríjínà lélẹ̀ ń gbọ́ yẹn ilé tó máa wọ̀ tẹ́mi ẹ máa balẹ̀ omi àmúgan ó wúlò ju omi fíríjì lọ ìjọ tí wọ́n bá fẹ́ kọ́lé alámọ̀ ah èèyàn máa ń dájọ́ sí ni gbogbo àdúgbò ni ó mọ̀ pé bàbá sàfúrà owó dé yẹ̀pẹ̀ ni wọ́n fẹ́ ṣùjọ́ tí wọ́n fẹ́ lè pọn tí fọ́nà ọ̀rọ̀ kà tí tí wọ́n ń ṣe inú wọn máa dùn ṣé gbogbo èèyàn ló lè kọ́ ńgbà náà ẹ sọ̀rọ̀ ṣé gbogbo èèyàn ló lè kọ́ ilé náà sì tọ́ bá ní dáa fún ẹ̀rí o tí ní débẹ̀ tó ní ẹjọ́ ẹ bá ń fi katapila wo ẹ má jẹ́ kílẹ̀ ọmọ bàbá ojú tẹ́ ẹ fi ń wọlé wọn yẹn làwọn ọmọ yín ò fi wọlé tẹ́lẹ̀ kọ́ yìí torí pé nígbà náà n tó tóbi lójú wọn náà nìyẹn àmọ́ bílẹ̀ ṣe mọ́ tílẹ̀ ń ṣú àwọn tá a kà kún wọn ò wúlò tí n tọ́ tọ́ kà kún ọba ti wúlò kó o mọ̀ kí wọ́n gan ò wúlò mọ́ ìwọ náà lọ díẹ̀ díẹ̀ wàmánú àmírìwù. ọ̀nà kìí ọlọ́ni tí ń bá ti jẹ́ kẹ́ dàgbà ọ̀rọ̀ yìí ò ní rí bó ṣe yẹ ó rí máa wù ibi tẹ́ ilé sáréwọ̀ ẹ̀ ní ilé sáréwọ̀ ọmọ eyín yìí ò ní mú bó ṣe yẹ ó mú ojú yìí ní rí bó ṣe yẹ ó etí yìí ní gbọ́ bó ṣe yẹ ó gbọ́ bẹ́ẹ̀ bá ṣe ń dàgbà ni mò ń dá yín padà súnmọ̀rọ̀ dádé náà wù. ṣùgbọ́n tí ọmọ ẹ bá yóò jẹ́ nǹkan nìyẹn ju mélòó ló fẹ́ ṣe ń dí ọlọ́run lọ́rẹ̀ mi wá ẹ̀ṣà mi gbogbo yín mo fún yín ní 100 sí sí ọjọ́ orí ẹ̀ṣà mi mo tún fún yín ní 200 sí ẹ ti ń sá lọ díẹ̀díẹ̀ o àwọn ọmọdé tí o mọ̀ túnmọ̀ ẹ̀ ló tún wá ń ṣàmì tó kú o rí bá ti di 200 wákà ẹnu rẹ̀ máa change ọmọdé máa ṣe mí ní màmá dìde kó lé màmá dìde kó lé àlejò má ṣe mí ní bàbá ẹ̀ ti tó kú má ṣe mí ní bàbá ẹ̀ ti tó kú bàbá ẹ̀ ti tó kú wàhálà yìí pọ̀ àṣebí ní bàbá rẹ̀ ti gbọ́ kú. wàzínà tó wàzínà tó wàtàfà kúrò méjì kún. ara wàzínà tún lọ̀rọ̀ aago aago ti mẹ lọ́ọ̀lù ẹlòmíà ni ooo tó bá ra aago yẹn mọ́lá mashallah seven hundred thousand ni wàhálà ló dé báyìí kí ni mo ló dé bá wọ́n gan wàhálà dé báyìí bí n bá ra tèmi ní three thousand naira tó ra tiẹ̀ ń seven hundred thousand pàtàkì aago ni kò ti correct kí ni iṣẹ́ aago nígbà tí wọn ò dáa mọ̀ tó wá fẹ́ wá aago tọrẹ rẹ rà tó gbàgbé pé ọ̀sánwó iléèwé ọmọ rẹ tó gbàgbé pé ìyàwó rẹ ó jẹun tó gbàgbé pé ọ̀sánwó ilé bó bá ní pírọ́blẹ́mù ta ló dálẹ̀ àìtẹ̀láṣẹ ọlọ́run rẹ̀ ọba tó ní kọ́ ọmáyé fúyẹ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ má fowó ọbẹ̀ ra fóònù wá tẹlifíṣàn tẹlifíṣàn wọn gbé fifteen inches wá thirty two inches wá fifty two inches wá seventy something ẹ wàhálà lè gbé bára yìí wọ́n bá fi sọ pé Abacha is dead nínú fifteen inches kí ni wọ́n sọ nù tẹlifíṣàn ńlá tí nàìjíríà bá ń bá brazil gbá bọ́ọ̀lù tọ́nà wà ń tírí zero tó ló fẹ́ lọ wò nínú sílẹ̀nì ńlá orí pé tiẹ̀ bá ọ odó yẹn ó wà á tóbi sí i kò yí kankan padà iṣẹ́ tẹlifóònù ẹ̀ ló ṣe é wà ń lé kò sí kan tó lè sọ pé mi ò sí iṣẹ́ tẹlifóònù ẹ̀ ló ní ọ̀ọ́lẹ́ra tẹlifóònù ní five million kọ́ wá rí buhari pé tí ẹ bá ọ àbí ta ló fi máa pè ibà àwọn ọ̀rẹ́ rẹ náà ni nígbà tí èsì pé bí bá ti ra tẹlifíṣàn ẹ fóònù tó wọ́n ẹ wà á rí aṣíwájú pè ẹ wà á rí olówó pè ọ nídìí kí fóònù wọn jù má kọ́ ṣe ẹni bá ní ìwọ náà ní ntó oníjẹ́ ó tẹ́ ọ lọ́rùn ìtẹ́lọ́rùn náà ń pè ní ìtẹ̀lé àṣẹ àìnítẹ́lọ́rùn ni àfọwọ́fà kò ìjúwe ayé tán fún wa bàtà tó rí ẹ kí ṣo má gùn ọ lẹ́sẹ̀ níṣẹ́ àmọ́ kí bàtà yìí 75,000 náírà ọlọ́run wáyé kí mi rí àǹfààní bàtà 1,005 mo wá bàtà bí ìwọ bàtà ìtọ́ ọwọ̀ yẹn ń kọ́ oní wọn ń gbà wọn ń gbà ládùúgbò yìí kò sẹ́ni tó tanra rẹ̀ tẹ́ni tí ń sọ yí pé wọ́n wà láyé nìkankan ò gbà mistake tá a máa ń ṣe nìyẹn o a máa rò pé tí n bá kọjá wọn wà láyé ẹni tó kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bí ó ti sanwó lé lóró ẹnìkan tó lè gbà lẹni tó ọgbọ́ bàtà náà tó ọkọ̀ òfin ẹ̀ sí bí ọ̀rẹ́ mi mo fún ọ ìyẹn gbà bí ó gbà because ó gba nǹkan lọ́wọ́ rẹ̀ yorùbá ní kẹ́ máa yorùbá ní ká kọ́ bọ́n ti ń sọ o wọ́n á gbà wọ́n á gbà sọ fẹ́ fún wọn nìkan ẹni tó gbà lẹ́ni tó ṣe kí ni kò ní gbàgbé rẹ̀ láéláé ó ti gba nǹkan lọ́wọ́ rẹ̀ ẹni tó pa ẹni tó sanwó lé rẹ̀ ẹni tó fún lówó oúnjẹ ẹni tó ṣàánú rẹ̀ ìyẹn ti gba nǹkan ìyẹn ó gbà àmọ́ gbẹ́ntì ń kọjá lọ tọ́ torí wọn tọ́ lọ jẹ gbèsè tán bá wù ẹ́ lẹ́ẹ̀mejì bóyá ọ̀ múra dáadáa irú èwo ni gbogbo ẹni ra aago ń ṣe aago tó wọ́n yóò máa yún pàkọ́ kẹ́ni tó wà lẹ́yìn kó lè rí ìyẹn kan máa òkè ṣeéṣe kó ní kúrú náà ó ní ó ra aago yìí ni ọba ara wọn mílíọ̀n tí ó bí ọ ní pé kí laago wí ọ̀rọ̀ mi ò yé wa láàárọ̀ yìí jẹ́ ìrántí àkọlé ọ̀rọ̀ mi kí ni ìtẹ̀lé àṣẹ tí ó ti ríbi tó ti ń bá ewé díẹ̀ díẹ̀ watafakhurun ó tún sọ fún wa lára nǹkan tí ò wúlò láyé ìta máa ń ṣe oníká máa sọ pé èmi ní nǹkan báyìí èmi ká máa ṣe yànràn lórí níta ní ìwọ báwo tó yẹ kọ́ mèèyàn máa ṣe yànràn ẹ dáhùn yorùbá yànràn yẹn máa ṣakọ ṣé yẹ ká máa bùgá ṣé yẹ ká máa wúga ìwà àtọ̀ tó mọ̀gbà tó dẹ̀jẹ̀ tó mọ̀gbà tẹ́jẹ̀ di bá sí ẹran tó mọ̀gbà bá sí ẹran dé gbogbo tó jẹ́ kí ọlọ́run lè fún yàn lójú kó má fẹ́ nìkan ó lè ní kẹ́nìkan rí ẹnìkan lè má rí ẹnìkan lè gbọ́ràn ẹnìkan lè má gbọ́ ẹnìkan lè lẹ́sẹ̀ ẹnìkan lè má ní ẹnìkan lè. tàbáraka. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ẹ bá ẹ bá ṣe báyìí fọ́lọ́run ẹ bá ṣe báyìí fọ́lọ́run. Ọlọ́run ni wa gbogbo ń tọ́ ń wà àti ń tó ní àti tó ní àti tó ran kan kọ́lọ́run ó ṣe fún ọ àti tó ń wo lókèrè tẹ́nìkan ní tí wọn ò ní gbogbo rẹ̀ pátá ọwọ́ ìmì ọlọ́run ló kò wá ṣẹ́kù kankan gbogbo nǹkan pátá mo lágbára lé lórí tí ń túmọ̀ sí pé ìwọ lágbára kankan ní tó wà lọ́wọ́ rẹ̀ ìwọ kọ́ ló ní àbábìrún báwo ló yìí ní máa ń fún tó máa ń fẹ́ni tó bá wọ̀n mí kó lè láhùn màmá ní kàlùmọ́lì. máa ní kàlùmọ́lì tó tẹ̀lé kàbá ìgbà ṣáà وتنصر الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء ẹgbọ́n tó sọ o mọ̀ kémi ọlọ́run lọ́ba tí ń fọba jẹ ni wọ́n kọ́ má ṣe yanran má ṣe gbéraga pọ̀ ní kankan. Ah! ojú tó o ní ẹni òun mi ni mò ń fún etí tó o fi ń gbọ́ ẹni òun mi ni mò ń jẹ́ ó gbọ́ ẹni tó o fi ń sọ̀rọ̀ ẹni òun mi mo ní kó mọ̀ sọ̀rọ̀ ẹni ohun mi ó ti ríran tẹ́lẹ̀ máa ní kó má rí mọ́ ó ti gbọ́ tẹ́lẹ̀ máa ní kó má gbọ́ mọ́ ó lè sọ tẹ́lẹ̀ máa ní kó má lè sọ yìí ṣe wá àṣẹ máa ní mọ́ ṣe mọ́. tó o bá gba yìí nìkan ọlọ́run níwọ̀kọ èmi ọlọ́run mo jẹ́ o gba yìí èmi náà ni máa ń yẹ̀yẹ́ ẹni tó bá wùn mí ọlọ́mọ yẹ̀yẹ́ wa ó lọ́wọ́ òun ọlọ́run ni gbogbo nǹkan dáadáa báyìí wà. gbogbo tó bá ní ìwọ́kọ́ o ìyanràn yanràn má sì má bá wọn ṣe yanràn láyé o má bá wọn sọ pé o ní nǹkan tó bá ti rẹ́ni tí ò ní kọ́ rẹ́ra rẹ̀ ńlẹ̀ torí pé ìwọ́kọ́ ta ni àwakọ̀ ọlọ́run ni àwakọ̀ ọlọ́run ni. gbogbo ohun tó ọba níláyé tí wọ́n bá ń kí ọ ìwọ kọ́ o aṣíwájú tó di pírẹsidẹ́ǹtì òun kọ́ o ojú tó fi ń ríran yìí ọ̀rá ń bì kankan tó bá rẹni tí ò ríran ó ju ẹni náà lọ ọ ṣiṣẹ́ kó o lè rìn o tó bá rárọ tí ò lè rìn o ṣiṣẹ́ kó o bímọ o mọ bọ́mọ ti dé ìwà àtọkọ rẹ ò mọ́ kò sí gbìyànjú tẹ́ ẹ ṣe táwọn tí òbí ò ṣe mọ̀yàn má gbéra ga o ọ̀ṣoríire jù wọ́n lọ́wọ́ lọ́wọ́n bá kàn fi dán ẹ wò ní o ipò bímọ má ṣe ìgbéraga sẹ́ni tí ò o pò lọ́kọ má ṣe ìgbéraga sẹ́ni tí ò ní pò láya má ṣe ìgbéraga sẹ́ni tí ò ní pò lálàáfíà ìwọ kọ́ o ìwọ kọ́ o o mọ́bọ́n ti ń sọdá títí o o mọ̀kadà áwọ̀ o o mọ mọ́tò téèyàn ń wọ̀ o o mọ̀ rẹ́ téèyàn ní o o mọ̀ gbẹ̀yàn ń jáde o o mọ̀ gbẹ̀yàn ń wọlé o. pé bí mo ṣe wà yìí wọ́n gbé mi sípò ipò tí wọ́n gbé mi sí èmi kọ́ ta ló ṣe é ipò tó wà yìí ju ipò tí mo wà lọ ibi tí mo ti bá yìí ó ju aṣọ rọ̀ọ̀kì lọ ààyè tó ga jù lórí ilẹ̀ nínú mọ́ṣáláṣí ẹ gbọ́ dáadáa àyè tó ga jù lórí ilẹ̀ ní kí ni o táàtí forí kanlẹ̀ fọlọ́run yẹn láyè tó ga jù tó o bá ṣẹ̀ṣẹ̀ di gọ́fúnà lọ́wọ́ gọ́fúnà àná o kò sí nǹkan kan o tó o bá di mínísítà lọ́wọ́ o tó o bá súnmọ́ àwọn o ẹ ẹ mi àwọn tó súnmọ́ Abacha àwọn tó súnmọ́ ọlọ́lá àná dà àwọn tó súnmọ́ alágbára àná dà alágbára gan náà dà ipò tó ń gbé mi sínsìn chairman NDIC abẹ́ ẹ̀gbọ́n pa ẹ̀ ṣé ipò ńlá ni ipò ńlá ni àìbẹ̀ẹ̀kọ́ ẹ dárúkọ ẹni tó wà ń bẹ̀ lánàá ó di gbáhùn ẹ ò mọ̀ kìí ṣe ipò ńlá ẹ gbọ́ bẹ́ẹ̀ dáadáa in tó mú yí tẹ́ fi mẹni tó wà ń bẹ̀ lánàá kìí ṣe tẹ́ bá rí ọmọ Tógò ọmọ Tógò ní ìlú Tógò ní Lomé ẹ bèrè pé ta ni president Nàìjíríà ọlá pé ẹ̀kọ́ gbọ́ French náà kò ní gbọ́n tẹ́ ẹ sọ tẹ́ bá jàjà wá gbọ́ French yé wa ní èwo ló kàn mí kí ló fà tó sọ pé èwo ló kàn mí ipò náà kìí ṣe pò ńlá ẹ gbọ́ mi mọ bí n ti sọ̀rọ̀ yín ipò ààrẹ orílẹ̀-èdè kì í ṣe kí ni àwọn ipò àdánwò ńlá ipò tí mo wà yìí ipò àdánwò ńlá tá a bá fi ẹ́ sí ààyè kan lórí ilẹ̀ ayé yìí ọkùnrin láṣẹ ọ àdánwò ńlá bó bá di ọkọ ìyàwó àdánwò rẹ lágbára sí tó bá wá di bàbá ọmọ tiẹ̀ bá ọ àìfi ń tá ní ṣakọ a máa ń fi ń tá a ní sunkún ni ìpè ó fẹ́ fi dán mi wò ni o ṣé màá fi tẹ̀ láṣẹ rẹ̀ jọ̀mọ́ jọ̀mọ́ mi ò sí bí orin kan mo fẹ́ kọ ni mo ṣe ń sọ pé kó máa sọ pé àwa kọ́ ẹ sọ dáadáa gbogbo ìjọ tó o bá ti ń sọ ti ń tẹ̀ láṣẹ ọlọ́run o awakọ̀ ọlọ́run awakọ̀ ọlọ́run àwọn bàbá wa ló ṣàdúrà fún wa awakọ̀ ọlọ́run àwọn màmá wa ló ṣàdúrà fún wa awakọ̀ àwọn àfáà wa ló ṣàdúrà fún wa awakọ̀ ọlọ́run ẹni rẹ̀ ló ṣàdúrà fún wa àwa kan ọlọ́run mi. Gbogbo ọlá tá a ní tẹ́ǹkì wa àwa kan Gbogbo owó tá a ní táwọn wúga àwa kan ọlọ́run Gbogbo ojú tá a ní tá a ríran àwa kan ọlọ́run mi afọ́jú tí ò ní tí ò ríran àwọn kan ọlọ́run ní gbogbo ohun tá a ní láàyè ìyàwó kan ó dá Ṣàngó kọ́ ee ọlọ́run ní Ògún kọ́ ee omi kọ́ ee ọ̀tún kọ́ ee ọlọ́run kọ́ ee mo mọ̀yàn kọ́ eh. àbẹ́là kọ́ eh. òrùka kọ́ eh. ìgbàdí kọ́ mímọ̀ ṣe kọ́ ọlọ́run ni gbogbo ohun tá a ní láàyè yìí àwa kọ́ ọlọ́run àwọn bàbá wa ló ṣàdúrà fún àwa kọ́ ọlọ́run ni àwọn màmá wa ló ṣàdúrà fún wa àwa kọ́ ọlọ́run ni àwọn àfáà wa ló ṣàdúrà fún wa àwa kọ́ ọlọ́run ni ẹni rẹ ló ṣàdúrà fún wa àwa kọ́ wọ́n ṣàkọmọ́ lórí nǹkan ọlọ́run mọjọ́ tílẹ̀ ó mọ lójú wa tí ò ní ṣú lójú wa ìwọ́kọ̀ ọ̀dálé ayé wa ọ̀lẹ́ dá wa ọ̀rìn wa wọ́n bí ọ ni wọ́n ti gbé ọ tó mọ̀ bá wọ́n gbé ọ yẹn lọ́wọ́ padà gbé ọ tó ní mọ̀ bá ti wọ́n gbé ọ. àmọ́ wa ìtò burú jù ní ká máa ní mo kọ́lé jù lọ mo bímọ jù wọ́n lọ mo lówó jù wọ́n lọ mo kàwé jù wọ́n lọ mo kéwú jù wọ́n lọ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ta ló fún wa àyà tẹ́tì mọ̀ pé òun ló ń pè òun ni Suratu Zukhruf Quran forty three verse thirty two má tún jowó ẹnikẹ́ni láyé mọ́ tó bá ti jowó èèyàn mọ́ ó ti tẹ̀ láṣẹ Ọlọ́run àwọn méjì péré ni wọ́n ní kó jowó ẹni Ọlọ́run fún ní nǹkan tí wọ́n ń lo nǹkan náà láti fi sin lọ́hùn wọ́n ní ká ṣe kí ni tá a bá fún ọ ní ìmọ̀ tí ń bá wá ń lo ìmọ̀ yẹn bọ́lọ́run ṣe fẹ́ ní tó jowú ẹ̀ bọ́ kémi ti ti ìlé jowú rẹ ọ̀ lè kéwú tó àbúláàbì àbúláàbì ẹ bá ń gbọ́ tàbá tí àdá àbílà ayẹ́kọ̀ọ́ kì í ṣe pé ó yọ àdá o ó ya wèrè ni o ọlọ́run ní ìparun kó máa bá ọwọ́ rẹ̀ ìparun kó máa bá iṣẹ́ ọwọ́ rẹ̀ gbogbo tó gbélé ayé ṣe kó parun látara pé kò tẹ̀lé ọlọ́run ni so kéwútọ́ ké ọ tí ìwúlò odijó bá bẹ̀rẹ̀ sí ní lò ó ẹ gbọ́ bẹ́ yẹn gbogbo wá sí tẹ́ gbọ́ yìí kò wúlò ó dìgbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní ẹ̀sìn bí ẹ mọ àti mọ àti kò jọ́ lójú o bó ṣe kọ́kọ́ wá ìyọ́kọ̀ gba ládáná àmọ́ tó bá fẹ́ ṣoríire wàá wá tẹ̀lé ìtọ́lọ́run sọ ká mọ̀ pé irọ́ ò dáa kò dàbí ká mọ̀ parọ́ ọ̀rọ̀ yẹn ò clear kò clear wọ́n ń pè nǹkan ní ìmọ̀ wọ́n ń pè kejì ní ìmọ̀ tó ṣàǹfààní ìmọ̀ àmúlò ìyẹn lọ́lọ́run fẹ́ lò ìmọ̀ kan ló fẹ́ lò mo ní ìmọ̀ ọ̀ ní ládàá ó yẹ tí gbọ́ bẹ́ẹ̀ rí mo ní ìmọ̀ ọ̀ ní kíni mo lo ìmọ̀ tí mo ní lọ́gbà dáadáa torí mo já àfá mo mọ̀pọ̀ lọ́hun lọ́lọ́hun kò wúlò mo wá ń sin lọ́hun ló ṣe kí ni bá ka gbogbo ẹ̀ lórí pàǹpàràpàǹpàràpàǹpàrà bíi typewriter ni ọtí ní ládàá lóòótọ́ ló mọ̀ pé irọ́ ò dáa ó ti bẹ́ tó ti ń gbọ́ wáàsí àmọ́jọ́ tó bá wá bẹ̀rẹ̀ sí ní sọ òdodo ìjọ náà ní nọmba wánù láyé rẹ̀ ọ̀rọ̀ yẹn ṣe kì àbí ò ṣe kì ẹ sọ̀rọ̀ tẹlifóònù ó jẹ́ kí irọ́ dùn pa sọ́tọ́ bá ní tẹlifóònù fúnra o ó lè gbé èèyàn wọ o kéèyàn dúró wájú mi báyìí ní pẹ́ńsì ní mà kó sì máa sọ fẹ́ni tí ń bá sọ̀rọ̀ kí mo ṣe ẹ̀dínbàdà gírì ẹ fura o ó mọ̀ pé rọ́ ò dáa o àmọ́ àṣetánì ò jẹ́ kó má lè jáwọ́ nínú ìtẹ̀láṣẹ ọlọ́run òun ni n ta fẹ́ sọ now ibi tí mo kọ́kọ́ fẹ́ lọ ń bẹ̀ òun ni pé kí láǹfààní ìtẹ̀láṣẹ ọlọ́run ẹ̀rọ ẹ̀mọ́ kó mo bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ta ló rántí tí mo sọ pé ta bá tẹ̀láṣẹ ọlọ́run kí láà rí bẹ́ẹ̀ á rí ìgbádùn àbí a rí àlàáfíà bí wọ́n á fẹ́ ṣàlàyé nǹkan mẹ́fà tẹ́ẹ̀rí tẹ́ bá tẹ̀ láṣẹ ọlọ́run àti tó fà á tí gbogbo ọ̀rọ̀ wà fi rí báyìí tí wọ́n bá bẹ̀rẹ̀ tiẹ̀ kọ́kọ́ fẹ́ kọ́ bẹ̀rẹ̀ tiẹ̀ lénìí ìwọ ló mọ ọ̀rọ̀ yẹn ọlọ́run fún wa àṣetánì kì í jẹ́ kí a ní ìgbàgbọ́ yanyan fọlọ́run àwa ó máa sọ pé àmọ́ bóyá tá a bá tún ṣe léyìí sìn mo rẹ́ni tí mo ní kó máa fa subhanallahu wa ni'mal wakil tó ní ẹ̀ bí mo ṣe ń fa sí ní nǹkan ń bàjẹ́ sí ẹ mọ̀ pé gbogbo ala lè sọ bẹ́ẹ̀ gbogbo ala máa ń ṣe àṣkárà ẹ bẹ́ẹ̀ kan kò sẹ́ tí ò lè sọ gbólóhùn yẹn o ìgbàgbọ́ ẹni ìwọ mọ̀ kígbà tó ń fà tó ń rí yàtọ̀ yẹn ìyẹn gangan náà ń pè ní àdánwò ó pe ọlọ́run ní tó ń fẹ́ ò tí ì ìyẹn náà ń pè ní kíni ó mì ẹ́ wò àṣẹ rẹ̀ sì ni pé ṣe sùúrù àbí kí làṣẹ rẹ̀ sùúrù rẹ̀ ló ń dánwò ọ̀wá lè ní faradà mọ́ ọ̀wá ń ṣi sọ́lọ́run lọ́rùn pé ọlọ́run èdè ló pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún ò ti fẹ́ẹ̀lì nìyẹn o àìṣí sí lọ́rùn o ara ń tá ò mọ̀ ní pé gbogbo tá ń béèrè yẹn gbogbo tá ń béèrè yẹn kò wúlò lẹ́gbẹ̀ẹ́ nǹkan tá ò béèrè tó fún wa.

ẹni tó síkì ń wá gbogbo nǹkan tá à ń wá nìyẹn ọlọ́run wá ní wá gbogbo ohun tẹ́ ń wá látòkè délẹ̀ yẹn kò tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ ohun tẹ́ ò wá tí mo fún yín. ọ̀yà ta ló lè sọ nǹkan tóun ò tọrọ tọ́lọ́run fóun tóun ò sì fẹ́ kó gbà. one ó dàgbò sọ tiẹ̀ nù ẹ̀mí tó fún wa yìí ṣé o tọrọ rẹ̀ ọ̀ dáhùn ṣé kó gbà kó fún ẹni tó ń tọrọ ooo ṣé kó gba ẹ̀mí yẹn kó fún ẹni tó ń tọrọ ló lè fún ọlọ́kọ̀ kọ́ kú lọ́la ó lè fún ẹ láyà kọ́ kú lọ́la ìbá tí wọ́n ti máa ń fún yàn lówó téèyàn ó kú lẹ́sẹ̀kẹsẹ̀ tó wó dé báyìí tó ní mọ̀ pé ikú ló dé wọ́n á máa torí owó wáyàn wá ayé bẹ́ẹ̀ kan ní wíwá tí kápá ni o ṣé kó gba ohun tó fún wa tá ò tọrọ ẹ tí ì dáhùn látàárọ̀ ẹ dáhùn mo ní ṣe kọ́ lọ́n gba imú rẹ tó fi ń mi etí rẹ tó fi ń gbọ́ ṣé kó gba itan rẹ délẹ̀ ká máa gbé ọ kiri bí àpótí ṣé kó gba ojú yẹn tí kò gba ká má lè tọ̀ ká má lè yàgbẹ́ ńkọ́ ẹ ti èèyàn dá akọ́ fún tí kò ba ẹ̀dọ̀ rẹ jẹ́ kí lọ́ wàá fi ilẹ̀ ẹ sọ pé olúwa ló gbọ́n ẹ sọ bẹ́ẹ̀ ẹ̀dá gọ̀ gbogbo ẹni bá ń ronú ẹwà ayé mi ọ irú ayé wo mọ wáyé o ah ó oh gọ̀ ta ló gbọ́n ibi mọ́tò tó ń gùn kọjá ló ń wò agolo agolo agolo mílíkì bí mọ́tò ṣe wà yẹn kò ní àǹfààní kan tí ń ṣe fẹ́ni tó ní mọ́tò fẹ́ni tí ò ní mọ́tò jẹ́rú àǹfààní náà kò sí àǹfààní kan ẹyọ kan mú sọ o ìntẹ́ni tó ní mọ́tò fi jọ ẹni tí ò ní lọ àdánwò ni wọ́n ń pè é ẹni tó ní mọ́tò kí ló fẹ́ ṣe fún mọ́tò ó gbé dé Ìkòròdú àbí kí ni mọ́tò ṣe tó bá gbé dé Ìkòròdú ṣó mọ́tò fẹ́ bẹ́ẹ̀ wọ pálọ̀ ni ẹ́ tó bá ń lọ bí kọ́mọ́nsì ọ́ gbé e sórí iṣẹ́ à tó o bá ṣọ́ra o lè kàn bùkù pẹ̀lú ẹ̀ ọ̀gbẹ́ni ẹ̀ mọ̀kọ́hùn yẹn ló yẹ kẹ́ páàkì sí ni àbùkù wọlé àbí òwọlé o ti ń kọjá ààyè rẹ ọmọṣẹ́ mọ́tò ọ̀fẹ́ fi dán lójú wa rìvásì padà bí ti ń wù ẹ́ ọmọ ọ̀tá ni wọ́n ràn sí ẹ ọ̀gbẹ́ni èwo ni ẹjẹ́ gbé mọ́tò rẹ gbé ọdẹ kòròdú ni ẹjọ́ bí n bá bọ́ síta kẹtù ìwọ mọ́tò àbí ìníwọ mọ́tò èdè kòròdú kò sí kò jù bẹ́ẹ̀ lọ àdánwò tiẹ̀ lójú tèmi lọ èmi lè bọ́ọ̀lẹ̀ kí n lọ wọ̀ mí wọn ò bí ọ̀dà bí gúúsù ló bá di ọ̀dùn pa mi bí táyà mọ́tò mi gbèsò mo lè wọ̀ mí àìbẹ́ẹ̀kọ́ wọn ò bí ọ̀dà ìwọ àti ẹ̀ ẹjọ́ jò pọ̀ jù ó ní jọ bá rí fọgànáísà kẹ tó gba òmìnira meanwhile èmi ti dẹ́kun mọ́ ní ti ń jẹ ìrẹsì ó lè gbọ́ pé wọ́n fẹ́ pín ìrẹsì kan ní ẹjọ́ ẹ̀yin tẹ́ gbé mọ́tò gbé mọ́tò wá kí ló fà á ẹ̀mí rẹ̀ ò balẹ̀ bí ó páàkì sí ẹ̀mí ẹ̀wà ní lọ́wọ́ tọ́ bá fi bẹ̀rẹ̀ sí débẹ̀ kò sí ń bẹ̀ wọn náà ọmọ kan ń ju táyà ládùúgbò yìí o àwọn ọmọ kan ń ṣe kinní kan ládùúgbò yìí o wàhálà rẹ̀ ló pọ̀ ẹ gbórúkọ ọlọ́run tó ẹ kàn bá mi sọ pé ọlọ́run dà mí láàmú. má wo ilé ẹnikẹ́ni ìtẹ̀láṣẹ ọlọ́run ni mò ń sọ yìí o ẹrù kí màá kàn sọ pé ẹ máa kírun hmm, àwọn tí ò fa tí ò jẹ́ kírun àwọn bẹ̀ láti bẹ̀rẹ̀ yìí o ìrònú kì í jẹ́ kéèyàn rọ́lọ́hùn sí kí ni mo sọ ìrònú ní nfa ká máa bẹ́ sí third mainland bridge ká máa bẹ́ sódò tó bá ronú dé level kan ẹ̀mí yẹn ó yí sí negative kò gbọ́ nǹkan tẹ̀ ń sọmọ́ bí mọ́tò hàn kò gbọ́ bó rí ọlọ́run dé kò ní dúpẹ́ gbogbo ohun tí mo pàkíyèsí yín sí kẹ́ máa rí ntọ́lọ́run ṣe kó ọmọ ọmọ tó fi mọ dúpẹ́ kò ní rí ojú rẹ̀ ó fọ́ kò ní mọ̀ pé ojú ìtumọ̀ kójú fọ́ kìí ṣe ká má ríran o ìtumọ̀ kójú fọ́ ni kọ́ ló ń ṣe nǹkan fún wa ká má dààmú oh, kójú fọ́ kìí ṣe ká má kìí ṣe ká má ríran o kójú fọ́ ni pé ká má lè dá nǹkan náà ṣe fún wa mọ̀ afọ́jú inú aláìmoore nìyẹn ọlọ́run má jẹ́ ń fọ́jú inú àwọn tó ti fọ́ ti ta ọlọ́run kò fi sórí àlìjánà fún wọn ọ̀rọ̀ mi ti sú yín ẹ sọ mi ò ní problem problem ẹyọ kan tí mo ní máa sọ lọ sọ pé problem ẹyọ kan tí mo ní ìtẹ̀láṣẹ ọlọ́run that's the only problem tí mo ní èmi àblákí màblákí ni mo sọ̀rọ̀ tí mo bá lè yanjú ẹyọ kan yẹn èyí ní problem ṣùgbọ́n pé kí la jẹ a máa wẹnu rẹ kí lọ jẹ ìjọ lọ délé ayé ó ní wà máa mi ń dáàbà tí ń filẹ̀ àrídì ilá alàlá ìrísíkù wá Èkìtà lè mọ̀ ní ọlọ́run ní kò sí ti ń ṣẹ̀mí lórí ilẹ̀ yìí àti jẹ àti mu rẹ̀ ọwọ́ èmi ọlọ́run ló wà. ṣé ẹ tó ń pè ní aáyán cockroach ẹ bá nínú yàrá yín sí ẹ pa aáyán síbì kan kẹ ẹ wá lọ lúgọ kẹ mọ owó kọ́nà yẹn ẹ ṣe sùúrù àwọn ẹrú ọlọ́run kan wọn ó tò oúnjẹ dé àwọn ẹrú ọlọ́run tí wọ́n tò yan yẹn wo sáìsì wọn dáadáa wọn ò tó ìdọ̀tí orí èékánná rẹ̀ wọ́n sì ní imú imú náà kọ́ fi ń gbọ́ òkú ayán kì í pariwo ìwọ náà bí ìyàwó rẹ bá ń dín ọbẹ̀ <laughs> tó ti wọlé lọ ti máa mọ̀ gbogbo ẹni bá ń bẹ̀ sọ̀rọ̀ ọmọ dápara ni torí ó gbọ́ pé ẹ̀ dáhùn wọ́n ṣe kéré tó yẹ wọ́n nímú tán fi gbọ́ wọ́n ní ẹnu tí wọ́n fi pe àwọn tó kù fàtáì ó ti dé o sọ fún Sulaiman kó bá wa ń bẹ o oríta mẹ́ta ni o abẹ́bẹ́ ìdíẹ̀ ló jẹ́ bẹ́ o ẹ̀tẹ̀tẹ̀ bọ́ta bọ̀dá ìsíákà ti ń pè wá o bọ̀dá ìsíákà ni ẹ wọ́n bá tó wọ́n ikéré tó yẹn wọ́n tún ní ojú tó ń fi ríran wọ́n ní ẹsẹ̀ tí wọ́n fi rìn débẹ̀ wọ́n ní ọwọ́ tí wọ́n fi gbé wọ́n ní ẹnu tí wọ́n fi jẹ wọ́n ní ikùn tí wọ́n ó jẹ sí gbogbo wọn ò sì tó ìdọ̀tí orí èékánná wa ọba tí wọ́n ń bọ̀ yẹn ìwọ gọlọtọ̀ gọlọtọ̀ yìí ló wá ní ta ni ó bọ̀ mi ta ló bọ̀ ẹ̀ dè ni كيف بكى كل فقر والله راسك وقد رزق الأشياء والهدى ọba tí ń bọ́ ẹyẹ tí ń bọ́ ẹja nínú odò fọkàn rẹ balẹ̀ sọfẹ́tọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ ẹ fọkàn yín balẹ̀ ó ti pín iṣẹ́ láàrin àwa àtòun iṣẹ́ tiẹ̀ nìyẹn kọ́ wáyé iṣẹ́ tiẹ̀ ni kọ́ rẹ́ni bí ọ iṣẹ́ tiẹ̀ ni kọ́ rọ́yàn mú iṣẹ́ tiẹ̀ ni kápá rẹ ó dúró iṣẹ́ tiẹ̀ ni kẹsẹ̀ rẹ ó rìn iṣẹ́ tiẹ̀ ni kójú rẹ ó ríran iṣẹ́ tiẹ̀ ni kọ́ ọ̀rọ̀ jẹjẹ láyé iṣẹ́ tiẹ̀ ni kọ́ ọmọ tó tọ́ iṣẹ́ tiẹ̀ ni òye ṣiṣẹ́ rẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ ló pamọ́ sínú orúkọ rẹ̀ yẹn tá a bá ní Al-Wahhab ọba tí ń ta ni lọ́rẹ ó ta mí lọ́rẹ ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó ta mí lọ́rẹ ìmọ̀ tí mo ń lò ní ó ta mí lọ́rẹ àlàáfíà ni mo ṣe débi ó ta mí lọ́rẹ ẹ̀mí kíkùn ni mo fi dèní ó ta mí gbogbo tó bá fún mi ó ṣe kí ni. lára orúkọ rẹ ni ta mí lọ́rẹ kí lórúkọ rẹ wọ́n ti fi kún lé ní èmi ní abdulhakeem ọlọ́rẹ́bù yẹpẹ tamilọ́rẹ́ ọ̀rẹ́ ọlọ́run ni ọ wúlò ọ̀gbọ́n ọ̀gbọ́n tó bá tiẹ̀ wá gbọ́n tá fún ẹ láàkáyè àbọ̀ ọ̀rá ní kẹtù ni jọmọ́ ṣé kìí ṣe kí mò ń dá sọ̀rọ̀ ṣé ẹ gbọ́rọ̀ yẹn yé sá kí lẹ́ẹ̀ fi apá tọ́lọ́run fún mi ìwé láyé ilé fi wẹ́rọ pléènì ìjọ tó ọba ní apá lọ́wọ́ dàmọ̀ kan ní honourable àti fún yín aeroplane kan wọ́n kàn ní ká gé apá yín wá tí bá kiri mọ́lẹ̀ ẹ ni ọ̀ lè fún mi ní gbogbo létí ń bẹ́ńlẹ̀ kíkọ́ gba apá mi kí ni jẹ́ lé sàárè mi tẹ́ẹ́rẹ́ báyìí kí ni sàárè mi. tàṣíwájú àwọn náà máa di president Nigeria láti ọjọ́ wo láti jọ Monday àbí ọlọ́run bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn mo ń rẹkọmẹ́ndì fàṣíwájú gbogbo minister, ẹ kọ́kọ́ kó wọn lọ sí sàárè kí senate president kó gbogbo àwọn senator lọ sí sàárè ibi tó ń sin òkú sí speaker house of representatives ẹ kó gbogbo àwọn ọmọ iléègbìmọ̀ aṣòfin lọ sàárè gọ́vnà sanwó-olú ẹ kó gbogbo kọmíṣánná tẹ́ẹ̀báyàn lọ sí sàárè speaker ọbaṣá ẹ kó gbogbo member house of assembly lọ sí sàárè honourable abdulhakeem abdulhateef ẹ kó gbogbo àwọn management ndic lọ sí sàárè kẹ́ẹ̀ fi hàn wọ́n ilẹ̀ bẹ́ẹ̀ dà táwọn eléyìí ó dà sàárè president rè sàárè gọ́vnà rè sàárè mínísítà náà rè sàárè kọmíṣánná náà rè sàárè managing director rè sàárè alága council rè òfò tán wá náà lọ ẹ má bà nàìjíríà jẹ́ ẹ lè jẹun tọ́lọ́hun òfun yìí jẹ ọ lè kówó olówó pamọ́ ọkàn fi wọ iná ọ jẹ̀yà ni kò lè wúlò fún ọ ẹ ti lọ búfè rí ẹ mọ nọ́gìn búfè kẹ́nìkan lóhun ó ṣe pàtí kó gbé oúnjẹ ẹlẹ̀ pé ẹ mọ bùyí tó wùn yìí kọ́ ọmọ sáàfù ara rẹ ìjọ ìlọrin gba yìí ò jẹ́ kan ó ṣí eléyìí ìkìdá àpáńlá ló wà ń ó ti ẹ̀bẹ̀ kúrò ń kan tó sọ fún ẹ pé bọ̀kọ̀tọ̀ wà ń ló bá ṣí bọ̀kọ̀tọ̀ bọ̀kọ̀tọ̀ gbogbo ẹ̀ wá kákó báyìí ó retí rẹ̀ ọ̀rọ̀ gbọ́ ti rí nǹkan ni tó máa ṣe lè ìyáláyà tọ́kí ló fẹjú tí ń wọ̀ báyìí ọtí tó tẹ̀lé ní chicken ni kí ló dé máa gbé mi òṣì kan báyìí ẹja ṣáwá táwọn ìyáwá ti fi ata sí ẹ̀ǹgẹ́tì ẹ̀ ọwá ń wo iyán ọwá ń wo fùfú gbogbo ẹ̀ ní gbóná láì ó ń wo àmàlà ó wo gbẹ̀gìrì ó wo ewédú ó wo lá wá wo jollof rice ó wá fried rice wọ́n wá coconut rice wọ́n wá chẹ̀nchẹ̀rẹ̀ rice wọ́n tún ní Chinese rice wọ́n tún gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ wọ́n wá ṣe ìbọ̀sẹ̀ ibì kan ó bá ra àwọn èso ọ̀gẹ̀dẹ̀ tó dàbí pé o gbọ́dọ̀ má mú mi gbogbo ẹ̀ tó tó lọ mélòó lọ jẹ. tọ́ ọba mo ń bọ̀ ọkọrin yẹn sì tọ́ fi ṣe mistake tọ́ ọ mú ju akaṣu ẹ̀bà kan tí ẹ bá ọ torẹ́ lómi tó bá mẹ́bà yóò yà mú méjì àdìjẹ́ mú mẹ́ta ọ padà wòran gbẹ̀yìn ní o ó bá tún lọ débi o fẹ́ mú palaba ìwé mẹ́ọ̀kọ́ ló bá ra wọn àwọn pọ̀mọ́ tí wọn ò bára wọn jà ẹ ti mọ́ orí pọ̀mọ́ tí mo sọ tọ́wọ́ ní pọ̀mọ́ ò bára wọn jà bọ́yẹ kájọ kájọ wọ́n dẹ̀ dúró wẹ́m sẹ́kọ̀ọ́ mẹ́yọ kan ọba tó mẹ́ta ah ọ lè jẹ kankan mi o ọ̀wọ́ sáìsì ara rẹ̀ wo ẹnu rẹ̀ bó ṣe kéré tó ó máa mọ̀ jẹ́ kẹnu rẹ̀ ó kéré ikùn tó ń wò yìí kì í ṣe bóyá tóbi tó re o yìí tá a fi ń jẹun bẹ̀ kéré gan o ẹ gbọ́ mi dáadáa fúnra rẹ̀ kéré aṣíọ́lẹ́ni tó kan kéékèèké ló lè jẹ tó ń lálàáfíà o tó bá wá jẹ àjẹjù wọ́n gbé ọ kúrò the next thing ni pé o máa ní ìdìkú dọ́dọ̀ dọ́kítọ̀ kò sí nǹkan kan bí kò sí gbẹmọ ẹ gbọ́ mi dáadáa wàláì ó ń dùn mí afásàmì náà ìmọ̀ bí ti báwọn èèyàn sọ̀rọ̀ wo ṣáàmàní ìgbà tó ń búra fún wa níjọ́ ọjọ́ thursday àbí wọ́n ń búra fún wa èdè wọn kí wọ́n ó gbé wa lọ jẹun mọ́rò wọ́n gbé wa lọ jẹun lórí wọn ó ṣe lunch fún àwọn tó wọ́n ṣe lùsípò nígbà wọn gbé wa débẹ̀ tí wọ́n tó gbogbo oúnjẹ kalẹ̀ ó ti sú mi lẹ́sẹ̀kẹsẹ̀ kò sí kankan ń bẹ̀ gbogbo àwọn tá a lọ náà wọ́n kọ̀ bù nǹkan kéékèèké náà ni wọ́n ní kí n lọ jẹun ní báwọn mo ṣe fẹ́ jẹun ó ti sú mi <laughs> kò sí nǹkan kan ń bẹ̀ nǹkan díẹ̀ tí mo ra ń bá mo ti yó kí ni yàtọ̀ tíyàwó mi bá sí ọbẹ̀ lánú ilé tí ń tuntun okùn ṣòkòtò kí n tó jẹ́ tí mo rí ẹ̀bà yẹn nípa kò yàtọ̀ kódà mo jẹun nínú ilé jù bẹ́ẹ̀ lọ kò sí ọba jàjẹ jù wọ́n lọ́mọ lọ tọ́ílẹ̀tì ayé ò wúlò kò sáyé tí wọ́n ń jẹ tẹ́ ò jẹ mi mọ́ bẹ́ẹ̀ ṣe lè gbọ́ mi olówó kan ò jáyé ju mẹ̀kúnnù lọ gbogbo nǹkan mẹ́jọ lẹ́jọ rí ẹjọ rẹ́rìn déètì tẹ́ rẹ́rìn ló yàtọ̀ abẹ́ntí ọ̀rẹ́rìn rí mẹ́mbí ẹjọ́ sunkún ni àtolówó àti mẹ̀kúnnù déètì ìjọ tẹ́ sunkún ló yàtọ̀ ọ lè lówó débi kan ọmọ sunkún ẹni bí màtẹ́ tí ò bímọ ẹjọ́ sunkún ni déètì ìjọ tẹ́ sunkún à nǹkan yẹn rọ̀ mí lọ́rùn gbogbo èèyàn ni nǹkan rọ̀ lọ́rùn déètì ìjọ tí ó rọ̀ yín lọ́rùn nǹkan yìí ni mí lára gbogbo yìí ni nǹkan ó ní lára déètìjọ́ tí ó ní yí lára ah, mo síkì ni wà láì gbogbo wa lá síkì kì í ṣe pé àmọ́ déètì ọjọ́ tá síkì ló ṣe kí ni gbogbo wa lá lálàáfíà àmọ́ kí ló yàtọ̀ ń bẹ gbogbo wa ni wọ́n ó rí bọ́ ti rí wa yìí gbogbo wa sì ni wọn ò ní rí mọ́ ìmáàmù ṣe mi ò ṣe pé ẹ rí mi ẹ sì ní rí mi mọ́ ó yẹ kó ti yé mi bẹ́ẹ̀ bá ń kọrin fún mi ẹ̀ ní jó torí ẹ farabalẹ̀ mọ́ ń tẹ́ ń sọ kò sọ̀rọ̀ tí ó bá ọ̀rọ̀ Ọlọ́run má wo tẹnìkan ẹnìkan ní ohun tó ní àfẹni tó fi àdánwò jù ọ lọ ibi tọ́lọ́run náìsì sí kì í fi ohun tá ò ní bí wá ó ní òsì ní ohun tá bí ọ bá a bá ti fún ọ a ò ní bí ọ ẹ bá ń sọ bẹ́ẹ̀ bá a bá ti fún ọ a bí ọ ọ̀tàn ọ̀tàn tó ní tó fún ọ ní ó bí ọ ń ṣe máa wo ohun tó fún ẹ kò ní bí mí pẹ̀lú àìsíákà wọn ò lè bí gbà bá ò lè ṣe ṣe ṣáàmà ní ndic ta ni wọ́n ó bí ẹ̀ dáhùn èmi náà ó bí tán ni amójútó ni wọ́n ní àwọn tí ń lọ báǹkì ní nàìjíríà gbogbo wọn ni wọ́n sọ owó tówó rẹ bá ti ń wà ní báǹkì ó ti wà nínú àwọn tí mo dáràn láti rojọ́ lé lórí wọ́n láwọn tí ń tọ́jú owó sí báǹkì èyí ni kẹ́ ẹ mójútó owó wọn o káwọn ọ̀gá báǹkì má lè ná owó wọn o kọ́mọ ìyá àyàn tẹ́niyàn ò ní lè san padà o débi tẹ́ni ẹlẹ́ni tó fowó sí báǹkì tí ó dé báǹkì lọ́la tí ò ní rówó rẹ̀ gbà o iṣẹ́ wa àkọ́kọ́ nìyẹn so àwa máa lọ yí àwọn báǹkì wò mọ́nà náà kú náà bàtà tó ọ̀rọ̀ yìí ti pọ̀jù o jẹ́ àwòwò olówó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó yìí wà mẹ́ àwọn olè yá lówó sáwọn tó lè san padà ní ẹ má yá àyàn lówó ẹ tí ò lè san o ẹ má jẹ́ kó owó olówó kó ṣe kíni ẹni tó bá ti lọ báǹkì rí tí òrówó rẹ̀ gbà ní ó mọ ń tàn sọ yìí tí báǹkì tí báǹkì bá wá ṣubú ẹ̀rí láìpẹ́ yìí one hundred and thirty two microfinance bank central bank ni wọ́n ti wọ́ mi ṣe ẹ gbọ́ ṣá ẹ gbọ́ lára ọ̀ràn tá a dá nìyẹn ara ọ̀ràn tá a dá ni ká jẹ́ kẹ́ mọ̀ ó yẹ ń sìn bí àwọn báǹkì yẹn ti wọ mi yẹn àwọn tó wá lówó ń bẹ̀ tó ráwọn kan ti ń para abẹ̀ tán ọ̀rọ̀ owó wọn gbà ẹ̀yin ò mọ̀ ẹni tó kàn ló mọ̀ àwọn tó wá fowó síbẹ̀ NDIC ni ó wàá sanwó wọn padà fún wọn ǹjẹ́ wọ́n mọ̀ ìjọ ọmọ ò dáwó ipe tí báǹkì yẹn bá wá wọ mi ọ̀nàbà blakima blati blọ́ọ̀bù so lọ́rùn gbogbo nàìjíríà ni o àtànàmbra àtẹnugu mo wọ́ àbí mi wọ́ hmm, mo wọ́ àdán àrí ìwọ́ àwọn èèyàn wá ń kí mi congratulation wọ́n ò mọ̀ tún mọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn báǹkì yẹn tán wá wọ mi yẹn ìgbà tí NDIC bá fẹ́ máa wá sanwó padà fáwọn táwọn ò lè sanwó fún mọ́ wọn ò wá ní pé àwọn yẹn káwọn yẹn ó mọ̀ pé wọ́n lẹ́tọ̀ọ́ àti wá gbowó ń bẹ̀ ẹ gbọ́ mi o NDIC ó wá máa lọ sọ́dọ̀ baálẹ̀ ìlú ọba ìlú kí wọ́n máa pariwo kiri àdúgbò pé ẹ̀yìn because àwọn míì wà tó ṣe pé wọn ò lajú so láwọn ìgbèríko wọ́n lọ lu aago ọba ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ tá à ń ṣe lọ́wọ́ ni o àwọn ìlú kan wà abúlé ni ẹ lọ lu aago kéré o ó lè sọ fún nílé o káyọ̀tì ọba lè jó o kábíyèsí ọba ìlú ọba kẹtù wọ́n ní ká sọ fún yín o wọ́n yín lù wọ́n ní ká sọ fún yín o mabuluku microfinance bank tí ó wọ mi wọ́n ní gbogbo ẹ̀yin tí ẹ lówó ń bẹ́ẹ̀ ẹ pàdé níwájú báǹkì yẹn o mo wíra mi mi ò wíre. aago ọba ibi mélòó ni ó dé lára tí mo kọ́ sọ fún ọgbà mo débẹ̀ ni pé ẹ ṣe máa gbára lé àwọn òṣìṣẹ́ báǹkì kí wọ́n bá yín pè wọ́n kí ni iṣẹ́ tí ṣe bẹ́yìn ni owó wọn wà lọ́wọ́ yín ẹ̀yin lẹ́ ẹ̀yin lẹ́ àwọn kọ́sítọ́mà wọ́n pè wọ́n pẹ̀lú fóònù pé ẹ̀lú wọ́n pè wọ́n ọlọ́run ti fún mi ní nǹkan kan ṣe àbí òfún mi ṣe ni wá wá ẹ̀yin lẹ́ pè wọ́n ẹ máa ń pè wọ́n tẹ́ ẹ bá fẹ́ polówó ẹ máa ń pè wọ́n wípé ṣé àṣàfù yín dá eléyìí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ báǹkì báǹkì ti wọ̀ mí àwa ló kàn àwa máa pe oníkálukú ó tún forúkọ èèyàn lẹ̀ next of kin kò ikú á pè yẹn náà because àwa lọ àbábọ̀ rẹ̀ owó máa bẹ ní NDIC tó jówó aráàlú táráàlú ò ní mọ̀ jọmọ́ ò gbọ́ tí báǹkì bá ti wọmi ẹ̀yin ò gbọ́dọ̀ sunkún iṣẹ́ ìjọba ni láti rí pé kí ni owó yíyan ṣe kí ni o tó bá lówó ní báǹkì kan sí commercial bank ó kọ gba five hundred thousand lọ́wọ́ wa ná àwọn tó lówó ń bẹ̀ ni wọ́n ń sọ o ìjìwọ́tọ̀ ti náwó rẹ̀ kú two náírà o two naira rẹ láàdá padà fún ọ so ọkọ̀ gba five hundred thousand kò bá ní five million a kọ fún five hundred thousand tó bá microfinance bank a kọ fún two hundred thousand a wà máa lé àwọn tó jẹ báǹkì yẹn lówó kiri NDIC lọ́lọ́pàá tí ó lé wọn ẹ mọ̀ báwọn pampe ṣe ń léèyàn ẹ́ so gbogbo ọgbọ́n táà náà fẹ́ máa dání ẹ mọ̀ pé àwọn èèyàn wọn ò First Bank o wọn ò Union Bank o táwọn akọ́kẹ́ pampe ó ń bọ̀ ráwọn yẹn tọ́lẹ̀tì ni wọ́n lọ tì ọmọ street ó jẹ ìgbẹ́ tí ó sù ẹ̀ kò sẹ́ni tó lè gbà ọ́lẹ̀ kidnapper ni wọ́n ń ṣe ibi tí mò ń lọ ni pé iṣẹ́ tó fún mi yẹn ǹjẹ́ iṣẹ́ tó rọrùn ni àwa náà láwa ta gbogbo dúkìá báǹkì yẹn tábàtà dúkìá yẹn àti gbogbo àwọn tí wọ́n jẹ báǹkì yẹn lówó tá a rí gbà látò san 4.5 rẹ tó kù ṣọ́nà kí 5 million ló níbẹ̀ agọ́gọ́ fún ẹ ní èlò a ń padà bọ̀ wá fún ẹ ní ìtókù o àmọ́ a kọ́kọ́ lè ẹwà wàhálà tó wà ń bẹ̀ tẹ bá wá bẹ̀rẹ̀ ẹjọ́ pẹ̀lẹ́ nìkan yóò wá lọ gba àwọn àgbákò lọ́yà àti àwọn àgbákò adájọ́ yóò fún wọn lówó ẹjọ́ tó yẹ kó parí láàrin oṣù méjì yóò máa lo ọdún mẹ́fà ìjẹ́ èrì 4.5 yìí gbà mo wọ́ àbí mi ò wọ́ ẹ̀ géètì ẹ̀ no gbogbo ìgbà tí bá ti lọ opportunity yìí mọ̀ ṣàlàyé fún yín kí náà ń pè ní nd kìí ṣàyè ọlá àyè àdánwò ni ọlọ́run ó máa ṣọ́ mi ọlọ́run yóò máa ṣọ́ ẹ̀yin náà mo kàn èmi rọra ṣí díẹ̀ ni ò kí la síwájú wá ṣí ṣùgbọ́n àwa tá a máa sọ congratulation yẹn èdè wa yẹn dangerous ẹ jẹ́ kẹ́niyẹn mọ̀ pé inú àdánwò lòun wà ẹ máa sọ pé ọlọ́run ó bẹ̀ ẹ́ ṣe o ọlọ́run ó fún ẹ ṣe o ọlọ́run ó ràn ẹ́ lọ́wọ́ o tó fi ṣe ohun tó lọ́run ní kéèyàn ó ṣe ń bẹ̀ ìjọba wa ṣe tán á wá ṣe ọkú oríire o ó ṣe tán. EFCC ò gbé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ gómìnà tí wọ́n ń ṣe tánsìn wọn ò lè travel ẹ bá ka pépà ẹ rí pé EFCC sọ fún wọn pé ẹ má lọ ẹ yọjú sí wa o ẹ má lọ o ẹ yọjú sí wa o kò sì sí ohun tó fa ju pé wọ́n ti rí pé ẹ jalè ìkan wà tí wọ́n sọ pé seventy billion kan wà tó ṣàlàyé Tora àti rí gbogbo àwọn kọ̀ǹtráktọ̀ tó gbéṣẹ́ fún gbogbo wọn ti wá bá wa àti lọ àrẹ́sì wọn wọ́n ti ṣàlàyé fún wa pé bó o bá ti gbéṣẹ́ fáwọn ọ pàdé àwọn lẹ́yìn ọ gbowó náà ibo là ń kó lọ ẹ dáhùn àìtẹ̀láṣẹ ọlọ́run ló bàlú jẹ́ o ṣé introduction yẹn ó clear ẹ bíi ten minutes ló kù aago mẹ́jọ la máa ń parí ẹ̀ kí ni gbogbo àlọ́ àti ìtàn tí mò ń pa látàárọ̀ ẹni bá fẹ́ káyé òun ó kó ṣe kí ni ọlọ́ni man amila saliha min dhakari aw untha wa huwa mu'minun falanuhyiyannahu hayatan tayyiba. من عمل صالحا من ذكر أو أنثى فهو مؤمن فلنحيينه ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون من عمل صالحا من ذكر وأنثى وهو مؤمن فلا نحيينهم حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون من عمل صالحا من ذكر وهو مؤمن فلنحيينه حياة طيبة الله 10 minutes tó kù nìyẹn ọlọ́run ní wá dídá tí mo dá ọmọ dá ọkọ wá sìn mí ni man amila salihan ẹnikẹ́ni tó bá gbèmí ọlọ́run ọba gbọ́ man ẹni tó gbèmí ọlọ́run gbọ́ tó gba tírà mi gbọ́ tó gba àwọn ànábì mi gbọ́ tó tẹ̀lé Muhammad ẹnikẹ́ni tó gbà ìpé àwọn màláíkà ń bẹ tí wọ́n ń kọṣẹ́ ẹ̀hún lẹ̀ tó wá tara àyẹn tí ń ṣiṣẹ́ rí ẹni tó ń ṣiṣẹ́ pé ọjọ́ ẹ̀san wà ń padà gbẹ̀san ogun tí ń bá ṣe ẹni bá gbé kùránì nínú yín kùránì tó gbé tó jẹ́ pé kò kàn fílẹ̀ sínú gíláàsì ó gbé ó lọ kọ́ ẹ̀kọ́ bí wọ́n ti ń kà ó wá ń kà ó wá wò túnmọ̀ tóun ń kà ó wá ń tẹ̀lé tí kùránì sọ ẹnikẹ́ni nínú yín tó wádìí ẹni tó ń pè ní ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ń fi wá jọ Muhammad tí wọ́n ń fi ṣe sí jọ Muhammad tí ń fi sùúrù jọ Muhammad ìfaradà jọ Muhammad ìtẹ̀lé àmánà jọ Muhammad ìmájẹ ogún ológun kò fi tẹ̀lé Muhammad ìkó ẹbí jọ ó fi tẹ̀lé Muhammad ìkó ara jọ ó fi tẹ̀lé Muhammad ìrẹ́ra ẹni nílẹ̀ ó fi tẹ̀lé Muhammad man ẹnikẹ́ni ẹni tí ń bá ń kírun ìtẹ̀láṣẹ Ọlọ́run ìrun kíkí ni wọ́n ń pè bẹ́ẹ̀ má jẹ́ kírun rẹ̀ ó já ní jàmọ́ àti lásìkò kọ́ọ̀sì kan bí wọ́n ti ń kí dáadáa mẹ́nà mi là sọ ìlẹ́yà bọ́ọ̀ ti kí lọ́sàn-án lọ́mọ kí lóru ọ dìde lóru ọmọ àyànná fìlà ọ sí ń bẹ́ẹ̀. ẹnikẹ́ni tó wá ń tẹ̀ láṣẹ ọlọ́run níbi ààwẹ̀ gbígbà tí wọ́n ń gbààwẹ̀ tí wọ́n ń gbààwẹ̀ ìgbà monday ìgbà thursday ìgbọ́jọ́ kẹtàlá kẹrìnlá kẹẹ̀ẹ́dógún oṣù islam àbí ààwẹ̀ tó bá rọ̀ ẹ́ lọ́rùn sátidé leléyìí àwa yìí àwa nínú ààwẹ̀ báyìí mo máa ń sọ pé tí n bá sọ kì í ṣe ìyànràn mo wá pè yí sórí ire ni àwẹ̀ iná ń pè ní àwẹ̀ ànábì dáúdà iná ń pè jọmọ́ kìí ṣe dandan àmọ́ lára ń tá a lè fi tẹ̀ láṣẹ níbi àwẹ̀ gbígbà ni tó bá gbà kan léni kò ní gbà lọ́la tó bá tún gbà lọ́túnla kò ní gbà ńjọ́ mẹ́rin tó bá gbà ńjọ́ mẹ́rin kò ní gbà ńjọ́ tó èní sátidé a gba àwẹ̀ báyìí ọ̀la sunday a ò ní gbà ọ̀túnla monday a ṣe gíní a gbà tuesday a ní gbà àgbà wednesday àtún àgbà thursday nítorí sunnah nabi muhammad tó bá di jímọ̀ ànígbà tó bá di sátidé ẹ̀ dáhùn èyí kan mọ́ dáa ṣe o tó bá dáa ṣe o nígbẹ́ fílẹ̀ o in tó jẹ́ kí ramadan rọ̀ wá lọ́rùn ni pé gbogbo wa lájọ ń ṣe kí ni ìtẹ̀láṣẹ ọlọ́run ni pé ẹ̀ṣẹ́ níjọ̀mọ́ ó lè jẹ́ yìí mẹ́ta wa ẹ̀yin mẹ́rin àbẹ́yìn márùn ẹ̀kàn múra yín pé ẹjẹ́ kájọ máa gbàwẹ̀ yìí a wà máa rán ra wa létí tó rà fi ti wá ṣe jàmọ́ ní ò ṣe súwa ẹ gbọ́ mi jàmọ́ tẹ bá mọ ládàá àwẹ̀ ọjọ́ kankan ládàá pọ̀ fọjọ́ mẹ́wàá gbàwẹ̀ tó bá ti tẹ̀ láṣẹ ọlọ́run bó bá lè ṣe ìtàn ṣe yẹn mọ̀ ṣe monday àti thursday àwẹ̀ dáa púpọ̀ níṣó mọ́nàmílà ẹnikẹ́ni tó tẹ̀ láṣẹ ọlọ́run nípa zaka tí wọ́n ń yan zaka tí wọ́n ń ṣe sádàkà tí ń ṣàánú aláìní tí ń ṣàánú ẹbí tí ń ṣàánú ọmọ òrukàn tí ń gbé sàárà wá sí mọ́ṣáláṣí kí ni mo ní kí wọ́n máa gbé wá sàárà kì í yọ sí mùsùlùmí torí pé sàárà ti yọ sí mùsùlùmí ẹ sọ̀rọ̀ yẹn kí n gbọ́ sàárà kì í yọ sí mùsùlùmí torí pé sàárà ti yọ sí mùsùlùmí mùsùlùmí máa ń ṣàdúrà kó má bàa ṣàdúrà ẹ tún máa sọ kí n gbọ́ mùsùlùmí ìṣe ń tẹ́ sọ pé ẹ máa ṣàdúrà o torí pé ó ti ń ṣe kò fílẹ̀ rí ní tó ń dáa ó ń fàdúrà àṣẹ ọlọ́run ni pé òdì ó ní ẹ pè mí tó bá lè ṣàdúrà ọ̀tẹ̀ láṣẹ ọlọ́run tó bá ń ṣe sádákà tó máa gbé àmàlà wá mọ́ṣáláṣí ọ̀tẹ̀ láṣẹ ọlọ́run mi ò parọ́ sẹ̀mó gbóná kọ́ gbé wá síbo òdìgbà tí sàárà bá yọ sí ẹ ẹni ní sàárà yọ sí mi aláìmọ̀kan ni gbogbo ọjọ́ tí n bá ti rá láìní sàárà yọ àbí òyọ ìjọ ń bá rí arúgbó sàárà yọ àbí òyọ tí n bá ti fojú pàdé àáfàá mi sàárà yọ àbí òyọ àìmọye èèyàn ni ò jẹun lánàá tó ọmọ bó ṣe pálí bisikíìtì gbé amọ́ṣáláṣí mọ́sọ̀fẹ́ nìkan jẹ́ kí wọ́n pin bọ́lọ́wọ́n bá rẹ sọ̀rọ̀ ó ti tẹ̀ láṣẹ ọlọ́run ọlọ́run ló dídán kí n ṣe tiẹ̀ mọ́nì ẹni bá tẹ̀ láṣẹ ọlọ́run tó gbọ́n tá a sọ látàárọ̀ táyé ò jẹ́ nǹkan kan lójú rẹ̀ ọba tó láyé ó ní ayé ò wúlò tó ìyẹ́ ẹ̀fọn kí ni mo pé ẹ̀ dáhùn mọ́ mọ́nà mi lásọ ẹ̀lẹ́ à ẹni tó tẹ̀ láṣẹ ọlọ́run ọlọ́run níbi kọ́ lẹ́ẹ̀mọ̀ rò ọ̀hún lẹ́ẹ̀mọ̀ rò ibi tẹ́ ń lọ lẹ́ẹ̀mọ̀ rò àwọn tó bá nú ẹbí rẹ̀ wọ́n iṣọ́ máa le ibi tán lọ ìwọ náà lọ a ò rí wọn mọ́ a nírí wọn náà wọn tó bá yá ilé lẹ́kọ́jọ yìí tààrà wọn tó kọ́lé mọ́ wọ́n bọ̀ wá wọlé rẹ tí wọ́n ní rí ọ wọ́n bọ̀ àwọn ọmọ rẹ tí wọ́n ní rí ọ wọ́n bọ̀ àwọn ọkọ rẹ tán lè mọ́ rí ọ wọ́n wọ aya rẹ tán lè mọ́ rí ọ dúkìá rẹ ọ páàkì mọ́tò kalẹ̀ ọ ti wọ sàárè ẹni bá ti tẹ̀ láṣẹ ọlọ́run páyé ò jẹ́ nǹkan ẹ̀mí rẹ̀ ó fúyẹ́ mọ́ni ọlọ́run ní kọ́ yé bínú lọ́ọ̀ bá bínú mọ́ nítorí ọlọ́run ọ ti tẹ̀ láṣẹ ọlọ́run gbogbo ẹni tí ń bá ń bínú àṣẹ àṣetánì ní tẹ̀lé sọfẹ́ tó wà lẹ́gbẹ́ rẹ̀ ẹ má bínú mọ́ ẹ sọ fún wọn dáadáa abá sá bínú má bínú mọ́ sọ tèmi fún mi ọ lè sọ dáadáa ẹ má bínú mọ́ ẹni tí ò bínú ló tẹ̀lé ta ní àmọ́wọ̀tọ́ ní tìyá mi tí tìyá mi bá gùn mi tí bàbá mi bá gùn mi àṣetánì ló fẹ́ gùn ọ ọmọ àlè ní rínú tí kì í bí irọ́ ni Yorùbá pa mùsùlùmí ló ń rínú tí kì í bí kì í ṣọmọ àlè torí ẹ̀ gbogbo ń tẹ́ ẹ bá ń ṣe sùúrù ní ìfaradà ìtẹ̀láṣẹ ọlọ́run ní gbogbo rẹ̀ èyí tá a sọ yìí ọlọ́run má ṣe ẹ má kánjú ẹ má wò ta o ẹ lè tilẹ̀kùn lọ́kì wa ni o aṣoríire ni o wá sì ti fẹ́ dádúró ẹ̀ ní dádúró ni o tí yín ti bá yín lé ni ẹ sọ pé oríire ló bá mi ibi ládùúró sí akólókọ́ ọlẹ́ astaghfirullah li wa lakum salamu alaykum wa rahmatullahi wa barakatuh.